àwọn onísúfí ọ̀tá tá a pàdé lọ́dọ̀ àwọn oníkéwú tí wọ́n mọ̀ ń bá ara wọn lára nọ́mbà wọn ni wípé wọ́n mọ kéwú gan-an ṣùgbọ́n wọn dọ́ba tó ní kéwú mọ̀. babalade bolu o lè ka díẹ̀ nínú ọ̀rọ̀ yẹn torí mo ń lọ ọ̀fọ̀ alẹ́ ibùdó àlàbà yẹn. ìyẹ̀kùn lè àárín fún bíláì. olóòtú babalade bolu máa o. àṣùfín jù. akífàrò mi ń fa kiri. bàbá bá fowó lade asòfiyù mi ò lákìkí máa dúró lójú kan jẹ́ máa súnmọ́ yín dẹ̀ díẹ̀. asòfiyù. àwọn onísúfí. akífàrò mi ń fa kiri. àwọn onísúfí ìrìn àjò wọn ju tó ní fíkìw lọ. fọlifàkìw. ẹni tó ń pè ló fíkìw wàkọ́fà indal àkíwálì. gbogbo iṣẹ́ rẹ̀ ò kọjá ọ̀rọ̀. gbọ́ la yàtí mọ̀lẹ́wùdú bìlìmọ́ ilẹ̀ síta gáyà rárá tó fẹ́ fàáyé ti ẹ̀rán nù. fàráyé dòlè òdú sàmùátù fàráyé dòlè gúúsùlù sàmánìyà. wàkọ́fà indal àkíwálì bọ́bá yìí díẹ̀ kí n máa wojú àgbàlagbà máa bá a báyìí. ṣé yóò akẹ́fà omi ni àbìdí. àlẹ́ ábídù onísúnfì kì í tún ṣẹgbẹ́ òun náà. ìsìlẹ̀ ábídù. nítorí pé ábídù ń tiẹ̀. wàkọ́fà ìdálẹ̀ àmàlẹ́ ìsìlẹ̀ ábídù wàkọ́fà ìdálẹ̀ àmàlẹ́. àlẹ́ ábídù tiẹ̀ ni kò forí balẹ̀ kó dìde kó rùkú kó kọjá báwọn kó kírun kó gbàwẹ̀ kó yọ sàká kó lọ Mákà píndà àmàlè máa bọ̀ wá fà yìí. àmọ́ ìwà fọkànlì jàmbá abẹ́lé mọ́. àmàlè mutasawwifu onísúfì fàkọ́dé jàmbá abẹ́yìnà àkèwálè wálé àmàlè. à ń sọ̀rọ̀ ẹ̀ láǹsọ̀ nǹkan mi. Akankola owó tí mo fi ra tíra lóṣù tó lọ nísìn bóyá four hundred and twenty thousand ni mo fi ra tíra láti ase àríwálé tíra tí mo sọ ọ̀nù ẹ̀ wọ́n pè ní àtàsọ́wúfu àbàjáde yà àtàsọ́wúfu àbàjáde yà. ṣùgbọ́n onísùfí ẹ̀wù méjèèjì ló wọ̀ àti ọ̀rọ̀ àti iṣẹ́ onísùfí wọ̀ n tí mò ń sọ yẹn jìnnà àsìkò yìí ni ò mú mi láti lè yẹjú ẹ̀ tán má bọ̀ wá má bọ̀ fa asumara fa asumara ahawa ó wà ń bẹ̀. fa asumara ahawa. ó wá jèrè ó so èso ìṣesí tó pọ̀ fún ní sufi ìṣesí yẹn ló da ayé láàmú tí wọ́n fi ń béèrè pé bo ni wọ́n ti gbélé yìí wá. máa bọ̀ àfa yìí. wà ṣíṣíjú akífarò mi zahidi. tí àwọn tó sọ pé zahidu onísúfì kì í tún ṣẹgbẹ́ òun náà. ìsì zahidu fi dúníà. tó bá jẹ́ onísúfì náà pé àwọn afáfà kí ní kí wọ́n bọ́ọ̀lẹ̀ kó ti dá kọjá kamani alahabidu ni wọn kí wọn bọ́ọ̀lẹ̀ o ti dá kọjá kamani zahidu ni sọ pé o ti dá kọjá má bọ̀ má bọ̀. السعيد في الدنيا سعيد في لا شيء ẹni tẹ́ ń pè ní sáyidù láyé kò rí nǹkan kan sá fún ẹni tí wọ́n fi nǹkan hàn tẹ́lẹ̀ ń sá amọ̀ sọ̀fún jù. tí mo bá tẹnumọ́ kan so yẹn lásán mo lè tu fóṣù oṣù kan kò kí lórí tó ń sá fún ṣe àṣìlẹ̀ wọ́n lọ ṣe wáàsí ńjọ́ kan ọmọ wọn kan jáde láyé wọ́n dẹ̀ pé wọ́n dẹ̀ ń gbé bọ̀ wá bá wọn wọ́n fẹ́ jáde ni wọ́n gbé wọlé bàbá ní kí ló ṣẹlẹ̀ wọ́n lọ́mọ yín tó ń bọ̀ ti kú ni bàbá ní òdíṣẹ́ ọlọ́run lọ́wọ́ ẹgbẹ́ kalẹ̀ tábàdé àwà sí. kí ló rí tó ń gbé ní sáyidù tó máa fi àdánwò kan hàn ẹ́ ìwọ́n tó ń gbé sáyidù ojú agbo ti bẹ́ wùsùlù rẹ̀. tó bá ṣe kàn ẹ́ o. bàbá bàbá lọ́yọ̀ ni wọ́n wá ń jọ náà bàbá dógó náà ń jọ mólìdí wọn kan lọ́mọ wọn kú wọ́n dẹ̀ sọ pé ẹ gbọ́dọ̀ sọ fáyé pé kankan ṣe mí torí ẹni tá a fẹ́ ṣolówó ẹ̀yìn àgbọ̀dọ̀ fi bànújẹ́ ṣe. iná gbẹ̀ni sáyédu tó ń gbẹ̀rẹ̀ ní sọ́ni sùúrù sùúrù dà. ẹ̀wù táwọn ní sùúrù fi ní wọ́n fi tá màgbà tí wọ́n tọ̀ tán lẹ́wù sùúrù kí ló tún wí. zaidun fi láṣẹ àá. ó wá ní gbélé. sófìyù. bàmúlòkè àmà sófìyù. mo ti sọ fún ẹ pé gbàgbé ẹ àfà ìṣòro dídé tèmi nìwọ náà ò ní ṣe máa ń ro ohun pé mo fẹ́ ló bá wọ́n máa kọ́ ṣe pé àwọn wèrè ajánsì kan tí wọ́n ń ságò lẹ́yìn àfa àwọn olórí aburú ajánsì tí wọ́n ti mọ iye owó wọn lọ́wọ́ àfa àgbàkọ́ lẹ́yìn hundred thousand nǹkan àfa ò bá fẹ́ ṣe èrò yẹ kí n lè gba fifteen bẹ́ẹ̀ ọmọ àlè ṣé nígbà tí wọ́n fẹ́ sàṣà àfà ṣé wọ́n sàṣì wọ̀. a máa sùnfì jò. àmọ́ onísùnfì bàbá adébólú agbáramọ́kùnmọ́lá bàbá mi ọláfínmi hàn. fàlà mo fẹ́ dá ọkọ̀ yín látẹ̀kan. tí màá mi wọ́n ló ní sùnfì tiẹ̀ láàyè zahadu kò ní í sá ilé fíìmọ̀ yàhájúbù ànìlá ntí ó kọ́ di kó má rí ọlọ́run nìkan ni ó sàkún. wọ́n bẹ̀ ẹ́ fẹ́. jẹ́ máa lọ ọ̀fà tó o bá oníṣòwò lè lo gold o lè kàn yín mọ́kà kì í ṣe súdì nìyẹn ntí ó sá fún ni ntí ò ní jẹ́ orí ọlọ́run onísùnfí ó aṣọ tí ó kó kanlẹ̀ wà ní wà ní àfa ọlọ́bí wọn ti múra wèrè wa lọ wọ pọ́plẹ́ẹ̀nì wèrè jọ léyà wèrè lẹ́nu mi gan o ìjọléya ó tún lọ ṣe ìyàwó tó baṣọ jẹ́ òkè wèrè lẹ́yìn tẹ́ fún níyàwó náà kí ló wíìsì náà báyìí gbogbo ẹni bá gbogbo ẹni bá parọ́ ìyá sí kẹ́ oníṣàlàfíà bó ti jòkó náà. kí ló ń wí kí ló ń wí kí là ń sọ kí là ń sọ kéwò lẹ kéte ẹ mọ̀ à ń sọ ń gba kéwò ẹ̀ náà ń jáde lárúbáwá lẹ gbọ́ ẹ̀ gbọ́ kéwò ẹ̀ dá kéwò mọ̀ èdè ni dẹ́ẹ̀fà ń Saudi arabiya tó fusa dẹ́ẹ̀fà tó ń wá mọ́tò ń sọ dẹ́ẹ̀kìlì náà ń sọ àwọn tẹ́ ń ta tùràrí ń sọ mẹkáníìkì ń sọ ní Saudi èdè ni gbogbo wọn ni bá a ti gbọ́ Yorùbá èdè ni ọlọ́ni mọ́ asalinami rọ̀túlì lábìlì sáni kọ́mí kí ni wàhálà tẹ́ ń dààmú àwọn sùpùlà mi nàìjíríà àfàṣàbalẹ̀ fèdè fèdè wa fún wa kì í ṣèdè wa ńlá wa máa sọ fún ìjọ. àwọn ní tún fi sẹ́. fàlà yézébù ilá fi máa yá jùmọ̀ àníláyé. ntí ò ní jẹ́ wọn gan ni ọlọ́run nìkan ni wọ́n sá fún ìwọ lórí kínní yẹn sí ntí ò da ọba tó ni wọn àtàwọn tí wọn ní kí wọn máa rìn wọn wọn wọn pé kí wọn má dibẹ. وبهذا يجعل الدنيا في يده لا في قلبه onísùnfí ayé ọwọ́ wọn ni wọ́n gbé sí bàbá mi àgbà láyé pé ọwọ́ onísùnfí ni gbogbo ayé ọwọ́ wa ló wà báyìí kò sí tó tóbi tá lè sọ́lẹ̀ láàfin kọ̀lbì ayé ò dẹ́mi onísùnfí ńgbà tó o bá wa rìn sẹ́wù ní mọ́nlámúyọ ṣùrábù mímọ̀ ṣùrábì náà ẹni tí òun níbi tá a ti mú lámúyà àrífù àhàwá lànà gbogbo tá n bá ń ṣe òní yé. amadu ṣe yóò tẹ̀lé jọ àná amadu ṣe yóò tẹ̀lé.